ó ṣẹlẹ̀ nìbàdàn ọjọ́ ìgbéyàwó láṣìírí tú péyàwó ti lóyún fọ́rẹ̀ ọkọ ẹ̀ lọ́jọ́ ìgbéyàwó ọ̀rẹ́ ọkọ fi mọ́tò ẹ̀ dáàbò mọ́tò tó ń gbé tọkọ-tìyàwó kan lọ síbi ètò ìgbàlejò ìgbéyàwó wọn ìyẹn reception nìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní ìyàwó ti lóyún fóun lẹ́kọ̀ọ́ kó tó sá wá síbàdàn wá ṣègbéyàwó pẹ̀lú ọ̀rẹ́ òun ọ̀rọ̀ burúkú tóun tẹ̀rín níṣe nìyàwó náà bọ́ sílẹ̀ nínú ọkọ̀ tọkọ ìyàwó náà bọ́lẹ̀ tí gbogbo wọn sì jọ fojú rinjú nígbà tíyàwó kò lè fèsì sí ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí ọkọ ìyàwó fìbínú bọ́ òrùka ìgbéyàwó tó ṣẹ̀ṣẹ̀ fi sọ́wọ́ níṣẹ́jú díẹ̀ sẹ́yìn ní ṣọ́ọ̀ṣì ó bínú sọ lu ìyàwó náà láyà ń lobìnrin ọ̀hún bá dákú ẹ wo ohun tó ṣẹlẹ̀. ó fún lóyún ah! ó ti dákú. this is live here in Samanda. ẹ jọ mi sí lórí. Ọláwálé Àjàó ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ̀nyín.